kó má gbàgbé pé lára ogún tó fi ilẹ̀ ó ti fi ogún ogún fúlàní ogún fúlàní ti pẹ̀lú ogún tó fi ilẹ̀ di àwọn ọmọ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tí ò yí ọ̀rọ̀ náà ó yé eyín tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀ ń wò pé káwọn àwọn onísùmọ̀ bíi wọ́n máa ka ní mọ́pálásì ni adẹ̀dúpẹ́ lọ́wọ́ yín pé ẹgbà wá tọwọ́ tọmọ ẹ ṣé ẹ ṣé bàbá ojú òní ti yé o ẹni bàbá yẹn nígbà tá à ń sọ̀rọ̀ nínú hòtẹ́ẹ̀lì wọn tó ń dé sí wọ́n ní àwọn ò fojú sun ọkùn ọmọ Yorùbá mọ́ àwọn ò fẹ́ kí ìdágìrì ó bá Yorùbá mọ́ this is time for us to get together. pé tó bá jẹ́ pé káwọn dìde káwọn gba Àbújá lọ ní they are ready bàbá làwọn ready bàbá ojú òní tì yín ojú òní tì yín bàbá gbogbo ọmọ Yorùbá ojúlówó ọmọ Yorùbá ẹjẹ́ àṣẹ gbòòsà kákí bàbá bàbá wa ọba Bọ́lá Àtìsìn the only Bàrígà Ṣómólú Bàrígà pé wọ́n ṣe gan wọ́n dìde àwọn ò fẹnu ṣe wọ́n dìde nítorí pé ohun tó bá máa gbà ló máa fún un ẹ jẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́lọ́run fún wa lórí àwọn bàbá bẹ́ẹ̀ táwa ọmọ wọn pariwo síta tán gbọ́ wa mo tún fún àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba ilẹ̀ èkìtì pátápátá àtàwọn ọba tá a bá níbélé tí bàbá pè wọ́n tẹ́lẹ̀ ní sọ pé anytime any day tí bàbá bá ti ṣe tán àwọn rẹ́dì àwọn rẹ́dì pé tó bá ti dọ̀rọ̀ Yorùbá ni o Yorùbá ò gbẹdọ̀ bẹ́ẹ̀ pé bàjẹ́ nígbà tí bàbá wọn kò gbẹdọ̀ bàjẹ́ nígbà tí tiwọn náà mo kí bàbá mi Olúkòyí ọ̀fìkòyí Èkìtì àjíǹde ara wọn máa bàbá mi o ẹ̀fọ́ ti ẹ ti fọmọdé joyè ẹ fi ewu orí tó pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ fi lò ó bàmí ajérò tìlú ajérò ẹ ṣe bàmí aláyégúnlẹ̀ tàlẹ́ ayégúnlẹ̀ èkìtì ẹ ṣe bàbá mi di olùkọ́tì ọmọ ìpọ́tì èkìtì ẹ ṣe sà olùkẹ́rẹ́ ọ̀fìkẹ́rẹ́ èkìtì àmọ́ rí yín bá ojú òní ti yín bàmí èwì èwì tìlú adó yóò dára fún yín bàbá mi ara òní ni yín ara yìí ni ọjọ́ bàbá ara òní ni yín àrídùnnú lẹ jẹ́ fún àwa èkìtì pé yes ẹ ẹ ẹ ẹ ti fi ìwà yẹ wọn pé ìrẹ́ èkìtì yìí dúró níbi tí ìran yorùbá ó ti ṣubú adára yín bàbá mi ojú òní ti yín bàbá sọ̀rọ̀ débi kan ó ní ọmọ mi pa kámẹ́rà wọ́n máa ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àṣírí tí pé ń tà ń sọ ó yé wọn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run láfi ní kékeré àwọn ọmọ yorùbá kárìn lọ́nà tó tọ́ ká tètè lè ríbi lọ without the support of our kábíyèsí the elders à ń tẹra wá jẹ ni àwọn bàbá wa ti dìde bàbá ní adọ́dọ̀ kábíyèsí kan nígbà tẹ́mi àtàwọn jọ ń sọ̀rọ̀ wọ́n ní orílẹ̀-èdè tá a fẹ́ gbà shine country ni not dry nation we want to have a shine nation shine nation that we shine all over the world shine nation shine eh, nígbà tí ọtí kan jáde nílẹ̀ Yorùbá ní Nàìjíríà ń gbà yẹn lọ́hùn tẹ́ máa ń polówó wọn ní shine shine bọ̀bọ̀ shine shine bọ̀bọ̀ bàbá yẹn ni pé our country must be shine all over the world shine shine nation not dry nation ó ti yẹ kó yé yín. The Yoruba must shine all over the world. Our country must shine all over the world. Ọlọ́run ò ní jẹ́ ká rógun dry nation. Ogun dry dry kẹ́nìyàn máa ń rù lójoojúmọ́ kò ní ṣẹlẹ̀ sí wa. Àwọn bàbá wa ti ń tì wá lẹ́yìn. A ti rí àtìlẹ́yìn àwọn bàbá wa. O ẹ̀kọ́ ti ń fojú mímú wọn. Àwọn bàbá wa ti ń sọ ọ̀nà tó yẹ ká gbà. Ẹ̀yin tẹ́ ṣì wà lẹ́yìn dúpẹ́ onítìrí ẹ padà wálé. Ẹ padà kò sọ́nà ń We can't have nation without a king. Àwọn fẹ́ pa gbogbo ọba ilẹ̀ Yorùbá ni we can't have a nation without the leaders àgbàlagbà mélòó àwọn àgbàlẹ̀ Yorùbá mélòó ló tẹ̀lé wọn ẹ wá wo àná ẹ rí pé ó yẹ ọmọ Yorùbá ẹ wá wo àná ẹ rí pé lóòótọ́ lódodo àwọn bàbá yẹn ti gbọ́ wa tẹ́ bá wo àwọn fídíò kan tí mo sẹ́yìn sí àná ni àbí ìjẹta kábíyèsí olùkàdá o kábíyèsí olùkàdá o Ọbásanjì tèmi nìkan ọba Ganiyu adé Ọbásanjì di olùkàdá òfin kẹrẹ bàbá ní tẹ́mánìkan sáyìn wo òun máa sáyìn tẹ́mánìkan fi píṣọ̀ o máa fi píṣọ̀ sí tó bá ti jọ̀rọ̀ kí Yorùbá lálàáfíà ni pé èyí tá a jìyà lọ́wọ́ àwọn amúnisìn ó tó gẹ́ ẹ̀yin dẹ́ nation ọba mélòó ló tẹ̀lé yín lẹ́yìn pàpàǹpàrà rẹ̀ ó lóun pajá wọ́n fẹ́ sọ yín di ọ̀tá àwọn tí ó ràn wá lọ́wọ́ the only hope that we have all the Yorùbás both home and abroad the only hope that we have is to have our nation ọ̀nà wẹ́lẹ́ máa gbégbà àti pariwo a ti pariwo àwọn bàbá wa ti wá rí pé ariwo tá à ń pa lóòótọ́ ariwo tí ó ṣe wọn láǹfààní ní tó ṣọmọdé láǹfààní tá a ṣe àgbà láǹfààní tá a ṣe láǹfààní tí gbogbo wa yóò máa jẹ tí a máa mo ní bàbá yẹn sọ wípé nígbà tá a sọ̀rọ̀ débi kan iwájú ìta la wà èmi àtàwọn jọ ń sọ̀rọ̀ mo wá ní kábíyèsí wọ́n ní ọlọ́run má jẹ́ dry pé ṣé àwọn yẹn ò mọ ìtumọ̀ dry ni pé we must shine bàbá ní pé the first lawyer in Nigeria kí òyìnbó tó dé the first lawyer before the Oyibo, tó dé sí ọ̀dọ̀ wa olómọ ọmọ yorùbá ni a ti ń ṣàyìn tẹ́lẹ̀ ògo yorùbá ti ń ṣàyìn kí àwọn òyìnbó yẹn tó dé a ti ń gba iyì tẹ́lẹ̀ iyì wa ti ń tẹ̀ káàkiri kí àwọn òyìnbó yẹn tó dé wọ́n wá gbé àwọn kúrúùtù wọ́n gbé wọlé wa lórí kan máa tẹ ògo wa mọ́lẹ̀ ká dẹrú lára wọn. mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ yorùbá ogun dry dry ọkọ̀ ní ṣẹlẹ̀ nínú ayé wa we are not dry nation ìwọ tó bá fẹ́ kò nínú ogun dry tètè padà wálé má fi tìjú nígbà tí eh, kí ọlọ́run kó fọ̀run kẹ́ ọkọ̀ olóyún tó bá ti ń polówó oògùn ẹ̀ á ní àìsàn ní ibòmí mọ́lẹ̀ kí n pa ẹ́ tú mi láṣìírí kéfì ẹlẹ̀ ẹ mọ́ fi tẹ̀jú kánu ìtìjú a ẹ tètè padà nínú dry nation Dúpẹ́ Onítìrí kò sóore kankan fún wa ọpẹ́lọpẹ́ lọ́run ọpẹ́lọpẹ́ bàbá Akíntóyè tó ti dé kálọ̀ rẹ́gísítà wọn bá ti declare the Yorùbá nation as a terrorist ẹ padà lẹ́yìn wọn shine nation ni wa we are not dry nation ìyàtọ̀ wà láàrin dry àti shine ohun tó bá dára tó yọ láàrin àwọn àwùjọ tó ní wáò wáò tẹ́nìyàn kọpí ẹ̀ bẹ́ẹ̀nìyàn kan ò bá ra mọ́tò bí ọ̀rẹ́ kan ní nínú àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ti ra mọ́tò ti ra mọ́tò nígbà tó máa ra mọ́tò ló lọ gbé ló lọ gbé ẹ ẹ ẹhànà mo pè ní ẹhànà bẹ́ẹ̀sì kan síta gbogbo àwọn ọ̀rẹ́ ní wáò wáò ó ṣàì ní o bínúbínú kómi abínú pẹ̀gànpẹ̀gàn kómi apẹ̀gàn Yorùbá nation wọ́n ń ṣàyìn lójoojúmọ́ bàbá pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè wọ́n ń ṣàyìn lójoojúmọ́ mo ní bínú bínú eh, kómi abínú pẹ̀gànpẹ̀gàn kómi apẹ̀gàn májàsọ́ lásán ìdè Ìgbòho ṣàyìn lójoojúmọ́ ọlọ́run ní járógun try ẹ padà lẹ́yìn wọn they know nothing about freedom wọ́n fẹ́ bí yín káàsì cruise ní bí àwọn ọmọ ìsìn yìí wọ́n fi Yorùbá ṣe drama ni let us u-turn káàmì lọ́nà tó tọ́ àwọn ọba wa ti dìde ẹ̀yin àgbà Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá náà lẹ sọ pé kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn ìrìn ọjọ́ mẹ́rin tí mo bá bàbá rìn ìyá mi Bùnmi Adélékè yọ wẹ́kọ̀ ìrìn ọjọ́ mẹ́rin tí mo bá bàbá jagun mólú ọ̀ṣọ́mólú bàrígà rìn ohun tí ò yé wa tẹ́lẹ̀ tún yé wa sí ṣó dàtà àwọn bàbá yìí ti wà lẹ́nu ẹ̀ wọ́n dẹ̀ rẹ́dí láti gba iná Yorùbá kó nínú ìgbèkùn wọ́n ń ṣe titi wa káwa náà ṣe titi wọn ni bàbá sọ tó ti sè pé ọba tí ẹ bá fún ní ìwé tàbí tí ẹ bá sọ̀rọ̀ Yorùbá tó bá sọ pé òun ò fẹ́ òun ò ṣe gbá bàbá ní ẹ pè mí bó jẹ́ èkìtì ló wà bó jẹ́ ondo bó jẹ́ kwara bó jẹ́ kogi màá tún gbé mọ́tò sọ́nà èmi fún ara mi ọ̀wọ́ á ba màá ṣàlàyé fún dáadáa ó ní ẹ pè mí bàbá ní ẹ pè mí kí la tó ń fẹ́ kọ́lọ́run ó ṣe tí ò ṣe àwọn bàbá wa ti dìde àwọn bàbá wa ti bọ̀rọ̀ wárò ọlọ́run ti kọ sí àwọn bàbá wa pé igbe tí àwọn ọmọ yìí ń ké yìí igbe gidi ni wọ́n fẹ́ bọ́ kò ìgbèkùn kò sẹ́ni tó wálé ayé ta ni kò máa fi fi fi eh, ìgbèkùn sọ̀rọ̀ kó máa gbégbé ayé ẹrú pé ìgbé ayé ẹrú tó gbé ó dára fún bẹ́ẹ̀ ó tẹ́ ọlọ́run bẹ́ẹ̀ àwọn bàbá wa ti gbégbé wa o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún pọ́fẹ́sọ̀ Bánjí Báre pọ́fẹ́sọ̀ Bánjí Akíntóyè bàbá dáadáa yóò dára fún yín bàbá mi ẹ̀ ní fàìsàn ló àárín yín pẹ́ẹ́ adúpẹ́ lọ́wọ́ wọn bàbá ti dọ́dọ̀ kábíyèsí la pé bàbá bàbá wa sọ̀rọ̀ àwọn àti kábíyèsí wa sọ̀rọ̀ bàbá dọ́dọ̀ àgbà ilẹ̀ Yorùbá kan tí a bá ti pè wọ́n àwọn á bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni la pé olóyè Ìgbòho tó sọ wípé lóòótọ́ lódodo ìran Yorùbá gbẹ́dọ̀ kó nínú ìgbèkùn tẹ́nìyàn kan bá sọ fún yín pé àwọn ti gba orílẹ̀-èdè ìṣòdà tí wọ́n ń tàn wá ní kò sọ́nà bẹ́ẹ̀ a máa gba orílẹ̀-èdè wa ṣùgbọ́n àwa ò fẹ́ gba orílẹ̀-èdè wa lórí irọ́ yorùbá ní purọ́ oníyì ẹ̀tẹ́ ní máa gbẹ̀yìn ẹ̀ ẹjẹ́ aṣọ ṣòkòtò wa kó le dáadáa ọmọ yorùbá ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó domi ìrẹ̀wẹ̀sì sí yín lọ́kàn ọmọ yorùbá ẹ má jẹ́ kẹ́niyàn kó fi ẹ̀kọ́ tanná fún yín ọmọ yorùbá we should not allow anybody to fi dúdú pé funfun fún wa mọ́ again torí tí ajá wa bá ti lẹ́ni lẹ́yìn àápọ̀ bọ̀ ṣẹ́gbọ́n mi àwọn bàbá wa ti wà lẹ́yìn wa májàsọ́lá ń bẹ lẹ́yìn wa bí akọni ẹlẹ́rù ọlọ́run ló gbé dìde bàbá sọ̀rọ̀ débi kan nípa májẹ̀sọ́lá ẹja bò bẹ̀yẹ <laughs> ọmọ tó sọ tó sọ tán ọmọ tó sọ tó sọ tán májàsọ́lá tó sọ tó sọ tán ọmọ tó sọ tó sọ tán hmm. kí iná fẹ́ sọ tán ò ní sọ kí iná fẹ́ sọ àìmọ̀ ní pẹ̀mọ́ jẹ̀mí ìyà ìgbà mi ò ní a máa gbé mi ṣùgbọ́n mi ò máa kọ májàsọ́lá ni ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé God give us somebody like májàsọ́lá ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òye ti yé yín òye dẹ̀ ti yé wa ẹni tó bá mọ̀nà là ń jẹ́ kó rìn ní ọ̀nà mo tún sọ lẹ́ẹ̀kan ogun dry nation ò ní ṣẹlẹ̀ nínú ìran yorùbá ogun tá a máa fi rù tá a máa fi gbẹ ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ èyí tá a rù níbi tá a rù dé yìí tó gẹ́ ṣe ló yẹ ká máa sọ́ra sí bàbá yẹn ní shine nation làwa ń fẹ́ not dry nation shine nation ká máa pè wá ní shine shine bọ̀bọ̀ shine nation ògo tó ti sọnù kó padà dé tí ògo tó sọnù lọ́wọ́ ènìyàn bá padà dé ènìyàn máa ń gbègbè ayé ọba ni ènìyàn máa ń gbègbè ayé ìṣẹ́gun ẹ ló mọ mi máa pẹ́ yí padà mo wà lórí program máa pẹ́ yí padà mo wà lórí program. ènìyàn máa ń gbégbé ayé ìṣẹ́gun ni tí ògo ènìyàn bá dé ẹni tó rù tẹ̀rù pé ó ń gírì tẹ́lẹ̀ á wá sanra ògo yá wá jáde ẹwà á wá jáde èwo ni dry nation they know nothing dúpọ̀ ní tìrí know nothing ẹ padà lẹ́yìn wọn àwọn kábíyèsí wa bàbá yẹ ọba Ṣómólú bàbá mi King Aláyélúwà ọba gbọ́lánà tí ń sìn bàbá yẹn sì wà lórí ìrìn because of yorùbá nation pé kò sí kò sí kankan tí ó ṣẹlẹ̀ pé ìran yorùbá gbẹ́dọ̀ ní àlàáfíà ìran yorùbá gbẹ́dọ̀ ní àṣeyọrí kí la tún wá àti ní mo sọ mo ti sọ ní ọ̀rọ̀ mi rí pé tí ọmọ ọmọ bá lọ forí kómìta tó bá sábọ̀ tó bá sádọ̀dọ̀ bàbá ẹ̀ ẹni tó ń le bó ti wù kó nítọ̀ lágbára tó á kọ́kọ́ approach break ẹ̀ náà á approach break ẹ̀ ọmọ ti sá di bàbá ẹ̀ òkèdè ló bá sọ pé bàbá ló máa bí eléèrè pé kí lọmọ yẹn ṣe fún ẹ èyí tó bá jẹ́ àgbà tó jẹ́ pé lóòótọ́ lọmọ ṣe á ní confident pé báyìí báyìí lọmọ yín ṣe báyìí lọmọ yín ṣe tó bá jẹ́ léètì bàbá máa fọwọ́ ara ẹ̀ sọ́ngọ́ ọmọ ẹ̀ lórí pé wọ́n ń rí àgbà fín ó yá bẹ̀ wọ́n ó yá bẹ̀ lílù tí bàbá máa lu ọmọ akáwọ́ kò ní tògbẹ́ tó gbé pé ọmọ ò rí bàbá sáyá ẹni tó ń lebọ̀ tó bá mú ọmọ àlùfẹ́ ẹ̀kú ni tó bá dẹ̀gẹ́ pé ọmọ yẹ òṣẹ̀ tó mi òṣẹ̀ kankan fún wọn wọ́n mọ́ mi lójú èmi dẹ̀ mọ́ ti tèmi padà náà bá dẹ̀ ń lé mi bàbá yà ní gbọ́ tó bá bí ẹ̀dá wa fọwọ́ kàn Yorùbá ò ṣe Nàìjíríà Nàìjíríà ló ṣẹ̀ wá and we say we don't want it again ìbáṣepọ̀ wa tẹ̀ pẹ̀lú wọn kò dán mọ́nàmọ́ we are going àwọn dàní ká mórí wa ká mọ́nù wa àwọn bàbá wa ti dìde ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ fún ìgbésẹ̀ tí bàbá pọ̀fẹ́sọ̀ Banji Akíntóyè tí wọ́n gbé bàbá gbogbo bó ṣe ń bu yín tó ẹ fi ń ṣòṣùn ẹ fi ń para ní Ọlọ́run yóò wà pẹ̀lú yín bàbá mi ẹ ní ṣubú ara májàsọ́lá bí wọ́n ṣe kọ̀ dẹ́mu yín tó ẹ̀yin rí wípé iṣẹ́ tọ́lọ́run ọba mi rán yín lẹ́yìn gbé dání lẹ́yìn ń ṣe lọ́wọ́ aburú ò ní ṣẹlẹ̀ sí yín bàbá mi lágbára ọlọ́run mo kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá lẹ́ẹ̀kan sí o gbogbo ẹ̀yin ọba ilẹ̀ yorùbá pátápátá ni mo kí ẹ rí àánú gbà àánú máa sọ̀rọ̀ sínú ayé yín yóò sì dára fún yín ẹ ti adé òní ṣídànù lórí yín láṣẹ olódùmarè ẹ nípa ìsàn ló gba o ọlọ́run ìrìn tá a ti torí ẹ̀fẹ́ gba yorùbá ni wípé a fẹ́ kí àṣẹ kó padà sí ẹnu àwọn bàbá wa àṣẹ yẹ́dẹ̀ máa padà lágbára olódùmarè